ɔgɛl nti wɔyi n'ani ɔgɛl ami hɔn sɛ o kan fuka picture no right picture na ɔtwa ɔtwa yɛn na ɔde kyɛ fɛ facebook na sisan mi hu sa picture no wɔn ba facebook fo bi yɛ sisan na mi bɔ ɔna hwɛ wɔn mo kɔ kila wo wɔn wɔn sɛ yɛ gɛl ni sɛ ɛsɛ twɛ ne ho paa. Very talking. Tabaga ibi tu amandu hai. Amandu.

Okay, tell my camera não you reach your Não, não. ah, you can get you got that people can put you. É babá limão. I bi to ma my Thank you.

Aniko, Niko, Jimmy, come out tonight yàtí adé yẹn máa ń wọ́n tó kù wọ́n tó sà wọ́n sà wọ́n sà yẹn fa yẹn lẹ̀ bá ti yà fún mi. kúkú bẹ̀ tiẹ̀ kúkú bẹ̀ tiẹ̀ bẹ̀ tiẹ̀ o. ee maa n'o yẹ bọ̀ tiẹ̀ maa n'o ma. yàtí mi la mi yà ọ̀ ọ̀ yà ọ̀ yà ọ̀ ansa yi ansa yi. na yi sáwọn mẹjiri. mẹjiri mẹjiri. ah bọ́gà isabani isabanu. Isa. Isa bano, ketewa bi enu. Ah, wosu tuo. Noma no. Ye wie kwa kwa mayanka o. Ah. Abu dia wasai sin minya sho so fa. Noma ma yi nyina. De she ni ko nan ke bi jira tare ba wani wani wani baba limam kwaje ah, a waje mana kwa kuma mame Thank you. You have to pass steering socket. My fear must stay here. Baga fa enuma yidi. Ah Kama ti? Kama na dra? Kama ti mi ka? Kama ti mi ka? Mami. Se. Eh, puso. Me la fama me. Mo ni aba o me de ma. Me la de. mới lại đi ơi Batista o de bɛ kɔwɛ de. Eyvah! Eyvah! Kavuşa fırına.

baba lima máa yọrọ wọn mela fuma mi yɛ mela mela fuma mi yɛ. a ko bɛ jɛ ka tu mɔ. Jadi ada kon. Ana ma. Ana ma. Ana ma. Koma ni koma. Niko. Dekat ana da matina. ìwé ìkó hàn jábìlẹ̀ ìkọ̀tọ̀ yìí o mọ̀ nǹkan ọ̀sẹ̀ ìfún mọ̀ nǹkan ìbókùnrin máa ń lè ìbókùnrin máa ń lè láti ọ̀bẹ̀ yá àgbọ̀ ọ̀bẹ̀ yìí. Ẹ kí n bá a gbẹ pẹ̀lú àwọn